atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa annabi muhammad sallallahu alayhi wa sallam ẹni tí olúwa rán níṣẹ́ kó lè bà máa wá jẹ́ àánú àti olùkìlọ̀ àti olùfúnni nírò dáadáa fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlìjànú kọ́lọ́n kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ ní àsìkò tó ṣòro abẹ́lọ́run ìyọ́nú ọlọ́run ọba náà àti àánú rẹ̀ kó máa bọ̀ títí tí ó fi kárí àwa náà kó máa wá lọ bẹ́ẹ̀ títí tí ó fi di ọjọ́ ẹ̀san kíra wa àkú òǹgbẹ ní àkọ́kọ́ akí àwọn bàbá wa àwọn àfa wa olùtọ́jú wa mùrọ́bí wa ẹni tí ó wà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba rán so ìgbà tí kúrọ́n sọ pé nà ẹ̀mí ó mà ti ní ilá òfin ilá fàlàfi hanavir kò sí ìjọ kọ̀ọ̀kan ìjọ kọ̀ọ̀kan tí ò ní máa sí àwọn àmì àti ẹ̀sẹ̀ yẹn nínú rẹ̀ tí wọ́n máa ṣe ìṣètí fún àwọn èèyàn aláwa gbé àwọn bàbá wa náà dìde àwọn bàbá mùdírù hafizahullah àwọn kọ̀bílá tó ṣẹ́kì náà wà lédi náà ṣẹ́kì làlámà abdallah jibril sahban àfi tọ̀wọ̀tọ̀wọ̀ àfi dákọ̀ wọn abẹ́lọ́run gbogbo ntọ́nà bá ti ṣe fún wọn ní dáadáa abẹ́lọ́run kọ́lọ́n kó dàgbọ́n kó má jò bàjẹ́ kọ́lọ́n kó sàlẹ̀ fún bíbá àdúrà fún bàbá kí ọlọ́run ọba kó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àlékún àlàáfíà ara abẹ́lọ́run fún wọn èyí tí wọ́n ti ṣe kọ́lọ́n kó gbà lẹ́sìn fún wọn èyí tí wọ́n tún máa ṣe kọ́lọ́n kó gbà lẹ́sìn fún wọn gbogbo ìṣẹ̀ǹṣe wọn abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́n kó fi àlùbáríkà sí i ìlú àwọn àdúrà báyìí ó dáa kéèyàn wọn ṣe bí ọmọ akéwú bá ń ṣàdúrà pé ọlọ́run kó fi àlùbáríkà sí iṣẹ́ àáfàá òun náà ń ṣàdúrà fúnra ẹ̀ ní torí kóun gangan nù sí àwọn àáfàá náà lọ́wọ́ gbàdé pé èmi tí mo ń sọ̀rọ̀ yìí àti gbogbo àwọn tá a jọ kó yìí náà nínú iṣẹ́ àwọn bàbá wa ni a wà bàbá wa bẹ lọ́n pé kọ́lọ́n kó fi àlùbáríkà ṣiṣẹ́ wọn pé à ń sọ fọ́lọ́n pé dàpọ̀ fi àlùbáríkà sí àwa náà tó bá ti wá fi àlùbáríkà sí àwa náà àwa náà à ní misrepresent àwọn bàbá wa torí pé ojú wọn la jẹ́ yálà nàìjíríà ń bí ni àbí ní gbogbo ibikíbi tá a bá tún wọlé lọ lókè òkun ìtẹnikálukú bá tún sọ̀rọ̀ àwọn máa bẹ̀rẹ̀ pé mo ló ti kẹ́kọ̀ọ́ ní ìbéèrè ti pé àá ah, ah, àmàdúpẹ́ fọlọ́run kì í ṣe ìbéèrè pé ah bẹ́ẹ̀ ni ìtàmà àtàlà àfẹ́ ilé ìrara ọpẹ́ni fọlọ́run ọba lọ́wọ́n ṣe bẹ́ẹ̀ alhamdulilayi rabbil alamin abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́n kó sàlékún àánú ẹ̀ àlékún àlàáfíà fún bàbá wa pàṣípà tọrọ fún wọn yìí gbogbo ti ń jẹ́ Muhyiddin látòkè délẹ̀ ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni ọlọ́run kó sàlékún àánú ẹ̀ fún wọn. gbogbo àwọn àáfàá wa tí wọ́n kọ́ wa nílé ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n tí wọ́n ti lọ tí wọ́n wà níwájú ọlọ́run ọba abẹ́lọ́run kọ́lọ́run kó ṣe àforíjì fún wọn. bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa àwọn pírínsípà wa sheikhuna waliduna sheikhu al-amin ibrahim abẹ́lọ́run tá a mọ̀ sí bàbá madina ọ̀bẹ̀ lọ́hùn gbogbo wàhálà tí wọ́n ṣe lórí wa ọlọ́run kọ́ ọlá kan ṣọ̀kọ́ gba lẹ́sẹ̀ fún wọn kò fi sínú mizan hasanati wọn yawma la yanfa'u malun wala banun illa man ata bi qalbin salim àwọn tó kù náà táwọn náà ti bọ́ síwájú ọlọ́run ọba àwọn tá a mọ̀ àwọn tá a náà tá a mọ̀ wọ́n tí àbẹ̀lẹ̀ ọlọ́run ọba mọ̀ wọ́n wàhálà tí wọ́n ṣe lórí wa ọlọ́run kò fi ṣe kò fi sínú sùn wọ́n fún wọn. àwọn tó wá ń bẹ láyé nù wọn bẹ̀ látọ̀rọ̀ bàbá wa àwọn ọ̀stáàgò jami abdulsalam bàbá àbèjì ah, ọlọ́run àmàbẹ́ ọ̀ dákun sàlékún dáadáa rẹ fún wọn bá wa san án lẹ́sàn-án rí o aláàánú ọlọ́run ọba gbogbo wọn táwa dákọ̀ ìyá táwọn táwọn ti dákọ̀ gbogbo wọn pátápátá wọn ran iṣẹ́ ọlọ́run ọba tí àwọn bàbá mòdúró tí wọ́n gbé kalẹ̀ wọ́n ràn án lọ́wọ́ àti àwọn bàbá mòdúró àti gbogbo ijú wọn ọlọ́run kọ́ra kó má dùn wọn ládàá rẹ o ọlọ́run kó jẹ́ kí wọ́n bá níbi tó lérè. Eh, wọ́n ní nǹkan tí seventy six lápàdé ṣáàlú àbí before six láàrin àwọn ìṣẹ́jú tó ń bọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run ọba ní tí a máa bára wa sọ wọ́n ní ọ̀nà wo gẹ́gẹ́ bí mùsùlùmí eh, mọ̀tàkọ́dá tó. okay wọ́n ní himayatul mujtama yorùbáwí min al-mu'taqadat al-fasida himayatu al-mujtama al-yorùbáwí min al-mu'taqadat al-fasida bó ni a sì fẹ́ mójútó àwùjọ wa nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá tá a sọ tá a mójútó. So, kúrò níbi àwọn àṣàkáṣà àwọn àdìọ́kàn tí ò dáa àwọn ìṣekúṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dàbí pé nǹkan tí àtúwáníkà wá sọnù bàbá kìsáàrí wípé ní discussion ti ti rọ̀lẹ́ yìí yóò fòkọ́ọ̀sì lórí àwọn social vices àwọn àìṣedéédéé tí ń bẹ láwùjọ wa himayatu mujtama yorùbá wí àwùjọ yorùbá nta ń pè nílẹ̀ yorùbá òun náà ni bìkà ń pè ní káàárọ̀ òjíire àtàwọn oríṣiríṣi ọkọ̀ míì dé ibi tí àwọn tó pọ̀ tó yẹ pé ní èdè wọn èdè ni látara wípé wọ́n ń èdè yorùbá wọ́n sọ yorùbá lẹ́nu àṣà wọn àṣà yorùbá ni látara pé ó yà àṣà àwọn àṣà yorùbá ní ibi tí wọ́n ń gbé àtàwọn táwọn rí àtàwọn jọ ń lò yorùbá náà ni wọ́n so kò sí àní wípé àwùjọ máa ń lapa lára àwọn ẹni tí wọ́n bá ń gbé bẹ́ẹ̀ báà náà sì ni pé àwọn tí wọ́n bá ń gbé bẹ́ẹ̀ náà àwọn náà máa ń lapa lára àwùjọ àbúyá káwá máa wí báyìí wípé eh, alùmùsọ́mọ̀ yorùbá wí. Uh, almuslimu alyorubawi mùsùlùmí tó jẹ́ yorùbá àbí yorùbá tó jẹ́ mùsùlùmí ìkíníkèé tábàwọ́ lè wí wọ́n ń fara wọn lọ́wọ́ èwo là kọ́kọ́ èwo ló gbọ́dọ̀ tẹríba fúnra wọn òkúta bá gbé e báwọn àá tètè ríbi lọ torí àsìkò ọlọ́run sọ ní alukura ni wípé. يا ayyuha nasu سورة الحجرات آية 13 Quran chapter 49 verses 13 and 14 verses 13 and 14 Quran ní pé ya ayyuha nasu inna khalaqnakum min dhakarin wa untha وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله ني gbogbo pátápátá ọlọ́run bá dájú pípè kọ gbogbo àwọn èèyàn níbẹ̀ wọn ọlọ́run bá ó ní mẹ́tọ́ọ̀dù ó ní ọ̀nà tí máa fi ń gbà bá wa sọ̀rọ̀ èyí tó bá fẹ́ àdírẹ́sì sí àwọn tá à ń pera wọn ní mùmìnì nìkan ìyá ayọ̀ lẹ́dẹ́ ní amọ̀ so àwọn tí èsì mùmìnì wọn wà involved àmọ́ tó bá fẹ́ bá gbogbo wa sọ̀rọ̀ yálà àwọn tí wọ́n gbà fún ọlọ́run ọba ni àtàbá tí wọ́n gbà fún ọlọ́run fẹ́ pàkíyèsí wa sí kan. ìbí nísìnyí gbogbo èèyàn tọ́lọ́run bá dá lọ́wọ́ à ń pè ọlọ́run sọ fún ayé ní khalaqnakum min dhakarin wa untha gbogbo àwọn táwa níbí yìí nèsì ọlọ́run sì dá wa nù látara ọkùnrin àti látara obìnrin wa ja'alnakum látara ọkùnrin níbẹ̀ látara obìnrin níbẹ̀ ó lè jẹ́ pé ní gbogbo alama wípé ní stages tọ́lá wa bá fi ń dá ẹ̀dá tó fi sọlá ọ̀nà mẹ́rin náà ni ẹnìkan láì ṣe kò sí bàbá kò sí ìyá baba ńlá wa Adam aleyhi salatu wa salam bákan náà ó dá ìyá ńlá wa Hawa yóò ó dá látara ọkùnrin ní pé ìjọkùnrin ń bẹ lára ìpìlẹ̀ rẹ̀ àwọn ní pé ní òun ní bàbá pé kò níyà ọ̀tá nípe kò ní bàbá ìjọkùnrin bẹ látara ìpìlẹ̀ rẹ̀ ó di méjì ìdí ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ọba dá ẹnìkan ó níyà àmọ́ kò ní bàbá òun náà ni anabi Isa alayhi salatu wassalam màmá rẹ̀ òun náà ni ìyá ńlá wa Maryam alayhi salatu wassalam ó di mẹ́ta ìran ẹlẹ́ẹ̀kẹrin oní àwa táwa ń bẹ láyé lónìí ọlọ́run ọba dá àwa látara bàbá àti ìyá a ní bàbá a sì máa níyà mẹ́ta ni ọlọ́wà ni pé inna khalaqnakum min dhakarin wa untha àdáyín látara ọkùnrin àti látara obìnrin bóyá eléyìí látara ìpele kẹyìn ìpè tí ó máa ní bàbá àbí tí ó máa níyà ó sì lè jẹ́ pé ntọ́lá wọn bá ń rí fáàsì ní àkọ́kọ́ ìpìlẹ̀ yìí bàbá ńlá wa Adam àti ìyá ńlá wa Hawa gbogbo ìtòwò lè jẹ́ ntọ́lá wọn bá fẹ́ ká gbóyè ni wípé wa ja'alnakum shu'uban bákọ̀ọ́bá ìlà ọlọ́run ní pé òun ṣe yín ní ìran ìran ṣòrúnbà ìran ìran bákọ̀ọ́bá ìlà eh, tíráìpù eh, èdè ẹ̀yà ẹ̀yà ẹ̀yà ṣòrúnbà bákọ̀ọ́bá ìlà torí kíni lítà àárọ̀ kò kálíbà máa mara wa náà lásọ nísìnyí wípé ní himayatu mujtama yorùbá wí ìsàmójútó àwùjọ yorùbá a mara àwọn tá a ní ìdí tá a fẹ́ fókọ́ọ̀sì ní eléyìí àwọn Yorùbá ni bàbá bọ́ sókè ọya ó ṣe é ṣe ká tún rí kọ́ in the same topic náà ká ní pẹ́ ní himaya tu mustama hausawi àwùjọ haúsá bàbá kò ń bẹ àlebọ́sí àwùjọ fúlàní akó ń bẹ abọ́sáwùjọ barunawi gbogbo ẹ̀ látòkèdélẹ̀ ààyà ní amíní tá a máa fi mọ ìjẹ́ kan ṣoṣo ọlọ́run ọba ọlọ́run ló ń da bí òun fi ṣe ọlá ni lọ́dọ̀ tó ọlọ́run ọba àmẹ́yìn kẹ́lẹ́bà àmàmára yín bó ni wọ́n ti wá bíbá ìní yorùbá ni wọ́n haúsá ni wọ́n ibo ni wọ́n lárúbáwá ni wọ́n lọ́wọ́ àfikún pé inna akramakum inda Allahi atqakum èyí tó dáa jù ẹni tó lọ́lá jù nù yín kì í ṣe pé bóyá lárúbáwá ni kì í ṣe pé ìjà haúsá ni kì í ṣe pé ìjà yorùbá ni ẹyọ kan náà ni benchmark ẹyọ kan lọ́lọ́run fi wọ̀n wá ta ni ọ àti kọ́ọ̀kùn ẹni tó gbọ́ lọ́rùn ọba gbọ́ jùlọ òun náà ni wọ́n wáyé pé ní yorùbá lọ́ba ní kó gbọ́ ọlọ́run ọba gbọ́ jù wàlẹ́ olórí ìjọba lọ́ba wà lọ. àwọn àfa wa ń gbàtà fún bá ń bá wa sọ̀rọ̀ ní kílásì wọn ní kó wà láyé ní òṣèbó kọ́mọlá àpárí pa ẹ̀yin àpárí kọ̀ wọ̀nyí ẹ̀yin tẹ́wọ́ láti áfíríkà inú mi máa ń dùn tí bá ti rí yín kẹ̀ẹ́sì máa ń wù mí nítorí pé ẹ̀yin gangan òun ni ẹ̀ǹgbẹ̀gbẹ̀ sí ayé mujahidun àwọn tí wọ́n ń gbègbè sí ayé ìjára ẹni lẹ́mìí sójú ọ̀nà ọlọ́run ọba ẹni pé ẹ̀rọ àwọn ẹlẹ́rìbáwá pápájọ lọ Saudi Arabia kò sí jihad tó pọ̀ torí pé environment wọn gan is very very religious àwùjọ ọ̀ka tó pé ní àwùjọ ẹ̀sìn ni bẹ́yìn ọba ṣe lọ́n yóò ṣe wàhálà bí ó bá sin lọ́hun ó easy ó simple gbogbo kọ́ra bó wà nù mọ́tò yóò máa sin lọ́hun bó wà nù kíláàsì yóò máa sin lọ́hun ká tó mọ̀ àṣọ wípé màsálásí wọn opposite lọ́dọ̀ bá nàìjíríà bẹ́yìn ó bá ṣe ọlọ́hun òun ló simple nàìjíríà ìṣẹ́ mọ́ àṣálàwò tẹ́pẹ́ tó bá fẹ́ sẹ́lọ̀ ní mọ́ àṣìhálàwò ẹwọ́ bá ṣe máa nù mọ́sálásí nìsín kẹ́nìkan wá gbé agogo síbẹ̀ nìsín kó máa lo míúsíkì láàrin tí ò tó ṣẹ́jú kan ẹ kọ̀m̀píà yẹn tí ó wà níbẹ̀ sí tí ó wà níbí tí àwa ta wà níbí rédíò wa kí là ń gbọ́ ń bẹ̀ súkú wa kí ló wà ń bẹ̀ àwọn ìmọ̀ lọ́wọ́ pé ní ọlọ́mọdé aráfojú rí ọmọdé pé ní ẹ̀kọ́ náà kọ́ sásà àtúnwá bí àtọ́wà ní yunifásitì bá kọ́ pa ní àbáwà ní yunifásitì yóò máa kọjú orí lójoojúmọ́ ni hmm. ẹ gbọ́dọ̀ ti ṣe mu àwùjọ títí wọn lọ́hùn àwùjọ tó dọ̀rọ̀ ní kí àwọn tẹ́ rí nǹkan tó dáa ni àwùjọ títí wá opposite ni hmm. bó wá ni òun làwọn bàbá wa ọlọ́run kó ti kárí pẹ́ níta bá wọn ní òní pé ní òfófó mọ́kà máa roro òpópó mọ́kà máròrò àlèjánà nílé wa òpópó tó wá nàìjíríà ńkọ́ òun náà máròrò àbí àsánípò dúró ànínípò ó kún kún bírímbírím àmọ́ ẹ̀bẹ̀ lọ́nà ní sọ́lọ́n kó bá tún wọn sí òpópó mọ́kà tó wá máròrò ọlọ́run àwọn bàbá wa ni ṣé ṣé wọ́n ń fọ́ lójú máròrò ni àbí wọ́n ń tan náà sí i lápẹ́ iná bá ní àwọn náà ní náà mànàmáná ní ọ̀hún àwa náà ní ní wọ́n ń fọ títí ní Saudi àwa náà ń fọ Nàìjíríà wọ́n ń gbà àwa náà ń gbà àmọ́ sáà wá mọ́tò wọn tó tó máa sì pé ní òkókó mọ́kà máa roro kì í ṣe physical ìmálẹ̀ ni. Eh, ohun makanganu nǹkan spiritual light là ń sọ spiritual purification ìmára ọkàn ìmára ti ọkàn là ń sọ ìmára ọkàn ó ní òpópó mọ́kà márùrù àlìjáná nílé wa ṣé parí ẹ̀ ni. àwọn ò bá tọ ẹgbọ́n kan àwa báyìí lẹ́nu bàbá wa so lára àtàbá wa lọ ọ̀pọ̀ mọ́ ẹni tí orin tán bàbá wa fi kọ́ ọ́n jọ̀ wọ́n pe ní nùhàìbù zamanana wàlà àìbù fìyínà wàmáàlì zamanina àìbùn síwáàna àbá wa máa ń ní àtọ̀ ìgbà ní bí ló ṣe nísìnyí ìgbà ní ìgbà ní nùhàìbù zamanana a máa rọ gbogbo ẹ̀ tì sí ìgbà wàlẹ̀ àìbò fi iná àwa ni àlébù ń bẹ lára wa kìí ṣe ìgbà wà máa lé zamani náà àìbò ń síwá zamani ta wà yìí kò sí nǹkan kan kò sábúrú kankan tí mẹ́mẹ́ta yọ àwa náà ni àwa náà láburú ọ̀hún tábà ní mọ̀ṣámá yorùbá wí ó ní nǹkan mọ̀ṣámá yorùbá wí àti ti àrọ̀ àrọ̀ bí kò sí yàtọ̀ ń bẹ àwọn tá ẹ̀ náà yàtọ̀ bàbá wa ní sè pé bóòlà ṣe fẹ́ kéfà nahmi mujtama'ana bóòlà ṣe fẹ́ sọ bóòlà ṣe fẹ́ sọ di kókó yorùbá máa roro àlùjánnà nílé wa ran ti parí ẹ̀ inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim àdéhùn ọlọ́run ọba nìyí nfa ọlọ́run ní kó ọlọ́run ọlọ́run inú àwọn ìtumọ̀ arahmanu ọlọ́run bá ní pé láyé ń bì í fúnra ọlọ́run bá ó gbé àdéhùn rẹ̀ pé láyé ń bì í òun ò ní torí pé nìkan ń sẹ̀wọ̀n kó wa kọ́ hmm. yóò sínú àdéhùn ọlọ́run láyé ń bì í gẹ́gẹ́ bó ṣe pé ní kò sínú àdéhùn ọlọ́run pé mọ̀mọ́ ẹni tí ń sin lọ́run tí ń gbàwẹ̀ tí ń kírun tí ń yọ zakat everything pípa nípa àdéhùn àbúrò àdánwò níbà wọn kò yíwọ̀n sínú àdéhùn ọlọ́run bá alif lam mim ahasiba nasu an yutraku an yaqulu amanna wa hum suratul ankabut ìbẹ̀rẹ̀ rẹ̀ sọ ọlọ́run bẹ́ẹ̀ ni kàtàdé pé tọ́ba ti ń sin tọ́ba ti ń kírun pẹ̀lú ògbọ́n náà ọba láìfò máa súnmọ́ tó fún ọ ọba ti ń gbàwẹ̀ pẹ̀lú ògbọ́n náà ọba ìsìlámù yìí sóògùn islam kì í ṣe oògùn owó ẹ̀sìn ni kéèyàn sin lọ́hùn nítorí pọ́lọ́ ní ká sìn jíkè náà lábẹ́ bẹ́ẹ̀ àmọ́ wa bẹ lọ́hùn ọlọ́hùn ọba òun lọ́ba láàánú àmọ́ ara kàkó ọlọ́hùn dákun ṣàánú mi tẹ́bí náà ti jupa ju sẹ́lẹ̀ fún sa ọlọ́run wa ti ju ẹni bẹ́ẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi ẹ̀rí tá a ti náà àmọ́ pé bàtí ti ń sìn ọ́ yìí túláàsì kò sí túláàsì ń o bẹ́ẹ̀ náà ni opposite náà iná lọ́wọ́ àdáyọ̀ ọ̀yọ́ yorùbá bẹ̀ àwọn hàtà yọ̀bọ̀ yòrò má bí àǹfọ̀sì àwa làwà chẹ́ǹjì so yóò tún máa jẹ́ sí pé ìpele ẹlẹ́ẹ̀kejì pé ṣé ìwà jẹ́ Yorùbá wa ìjẹ́ Yorùbá wa ǹjẹ́ ó laapa lára wa àbí ó yẹ kó laapa lára wa negatively or positively ǹjẹ́ ó yẹ kó tún wa ṣe ní àbóyẹ kó bà wá jẹ́ kàmá ni pé ah, ta ni àwọn ń ṣẹbọn lágbájá ni àmọ́ yorùbá ni bẹ́ẹ̀ ni àbájọ ṣe bó ti yẹ kó rí nù ìtumọ̀ ni pé ṣé ìran yorùbá ní ṣẹbọ àbí ìran yorùbá ní bẹlọ́n ní mọ́lọ́n ìdáhùn sí lẹ́yìn ni pé kò sí ìran tí èyí ṣẹbọ kò sí ìran tí èyí sìn lọ́hùn kódà àwọn alárúbáwá náà sápá náà ti sìn rí ìgbà tí ìsìláàmù dé náà pàátì ọ̀sẹ̀ àfà àwọn haúsá náà àwọn àrà kàmẹ́ títí dò ní láǹpẹ ní náà ń yìí eh, wọn o eh, da sallah ganda da sallah ganda da sallah history tuntun wọn náà ni wípé orúkọ tó ń jẹ títí sàn àwọn gandara tó ń gbọ́ gandara gandara nílẹ̀ ìran kan ní haúsá làwọn náà gandara da sallah ìtumọ̀ ẹ̀ ni wípé akọ́nà lọ nínú àṣà àti tiwọn náà àwọn náà wọ́n máa ń pèrè fáà ká máa jó ìjó ẹbọ mm. ju ìrun bàtí islam nẹ́sẹ̀sẹ̀ dé náà wọn bá ń pọn náà sẹ́sìn lásìkò ọjọ́ ẹbọ bá tó àwọn kankan mo tó ọjọ́ ẹbọ náà kó tó di pé wọn lọ pẹtọ wọn dàgbà ẹni káwá kí wọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ náà ti á dé lónìí alhamdulillah so àwọn náà ti wá chẹ́ǹjẹ̀ sí gandara sálàdà wa so àwọn náà ti pèrèvà àrùn tó so yìí ni wàá mú ayé pé ní ọlọ́ntàn náà lọ́kùnrin ni wípé ní yá ayọ́ àlẹ́ dé ní àmàlú udkhulu fi sílímì káfà wala tattabi'u khutuwati shaitan innahu lakum aduwwu mubin ọlọ́npẹ̀ wá àwa yorùbá ìyá ayọ̀ lẹ́dẹ̀ náà mo pè yín tẹ́lẹ̀ gbàgbọ́ nínú yorùbá ká ká ká ká rílétì ẹ̀ mọ́ yorùbá ogun o ọlọ́run ní pé mo pè yín tẹ́ ẹ gbàgbọ́ nù yorùbá ó dókò ló fi sílímì kààfà ẹ wọnú ìsìlámù tapa tẹsẹ̀ pátápátá wo ẹtẹ́dìlẹ̀ pátápátá yín wàlátà tàbí o ṣàìtàn ọ̀tọ̀wá ti ṣàìtàn ẹ má tẹ̀lé àwọn jágbajàgba rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ yìí tí ń bẹ nílẹ̀ yorùbá ń jọ̀hún ẹ̀ fàátì aláwọ̀ sọ wípé ní inna shaytana لكم aduwwun fattakhidhuhu aduwwan nínú àyà mi shaytan tẹ rí àtàyè ni ما fattakhidhuhu ما ẹ sì máa lọ́tà ẹ má ليدي ó disturb yín ẹ má jẹ́ ó mislead yín gẹ́gẹ́ bá a ṣe sọ gbogbo ọ̀ràn kọ̀ọ̀kan ló lásà yorùbá náà ní àṣà àti tiwọn nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá bá a bẹ́ẹ̀ bá ń ka àwọn ìwé tí wọ́n ṣe lórí ilẹ̀ yorùbá Awólà ló ní Dọ̀pámọ̀ ní síẹ̀lẹ̀ Adéoyè gbogbo àwọn eléyìí mú bẹ́ẹ̀ èyàn ó kà á torí pé kéèyàn ó mọ̀ àkọlọ́n sọ fún pé yáyọ ní sọ iná ọ̀làkó náà kọ̀mí dákẹ́ wọn fún ọjà náà kan ṣùgbọ́n báwa kọ̀ bá yẹ lè ta àárọ̀ fò nbola ti ń bọ̀ nbola dé nbola ń lọ. eléyìí ó ràn wá lọ́wọ́ yóò ràn dá lọ́wọ́ ẹni tó fẹ́ pé èèyàn sójú ẹ̀sìn Ọlọ́run ọba pé bóò ni àwọn aràn ìbò ni wọ́n ṣe rí yóò ran mufasiru lọ́wọ́ ẹni tó fẹ́ túmọ̀ alukoran yóò ran alikali ẹni tó fẹ́ dájọ́ yóò ran lọ́wọ́ kódà yóò ran alufti lọ́wọ́ nú àṣà yorùbá nú àṣà yorùbá ó pọ̀ ẹbọ torí pé kò sí bọ́lọ́run sí dá gbogbo àdámà ní pé ní adá ẹ̀dámà ní àlìsàánù màdání yóò bè kọ́bọ̀rọ̀ gbogbo wa abara ni wa àfi kéèyàn máa rí nǹkan kan ṣe bí ọba ti rí nǹkan kan ṣe nǹkan ó ṣe ń tọ̀hún bí o bá ṣe nǹkan nǹkan ó ṣe abẹ lọ́nkọ́ lọ́nkọ́ jẹ́ ká máa rí dáadáa ṣe yìí nǹkan tó wa lọ́pẹ́ pé ọlọ́run ní ká máa lo àsìkò wá sí dáadáa tó ìran Yorùbá nú àṣà wọn nú ìpìlẹ̀ wọn ẹbọ wọn a máa ṣe kí láfi ń ṣe àwọn náà ṣe ń ṣe wípé èèyàn gbọ́dọ̀ gbogbo tá à ń rí gbogbo tá à ń rí àwọn ẹnìkan sáà ló dáa ìwádìí wọn bí tó bá wọn dé náà ni wípé ẹni tó dáhùn ó deserve ká respect ẹ̀ ká tẹríba fún un ọ̀nà wo lágbọ̀dọ̀ wá tẹríba fún olúwàpá oríṣiríṣi àwọn òòṣà tí wọ́n ní tẹ̀wọ̀n fi àǹfóṣe kó tó bó ṣe wó anábì Ibrahim alayhi salatu wassalam kó tó di wípé ní ó padà wá bẹ́ẹ̀ náà pé ọlọ́run bọ́wọ̀ bá fọ̀nà màmí ní táwọn tó ń bá wọn tá ń ṣe yìí òun náà ó ṣe é ṣùgbọ́n náà máa pé àwọn bàbá rẹ̀ tí wọ́n ń ṣe ẹbọ ní tó bá wa náà débẹ̀ ni wípé ní a fẹ́ bọ̀wọ̀ fún ẹni tó dá gbogbo tá à ń rí yìí tipa wò ká but wọn ò ní guidance wọn ò ní àkọọ́lẹ̀ tó wọ́n ti ṣẹ̀gbé gbàtọ́ ń dé òun náà rí wípé ah, ah, kí ni iná ò tún bá mu náà so ìwọ̀n tó ti bẹ̀rẹ̀ ni pé ó rí ìràwọ̀ ah, ìràwọ̀ yìí òun kò tó mọ̀ kò mọ̀ tó sì ń lẹ̀ ẹ̀ lẹ̀ sámà ló wà àti pé bóyá òun lọ́lọ́run tó dá àwọn tó wà ń sámà yìí àtọ́wà tó dá àwọn tó wà ń lẹ̀ yìí nígbà tí ra wọ́wọ́ kùn ń pa eléyìí ò ṣe máa sìn ọlọ́ọ̀ gbọ́dọ̀ máa kókó máa sẹ̀mí ó tó rí òṣùpá ó ní òṣùpá yìí tó mọ́lẹ̀ dáadáa ká eléyìí onírọ́bì ọlọ́lọ́run ọba òun falama afala òṣùpá náà tó ń wọ́ọ̀kùn àlàáfẹ́ tó ń pe gaskiya lóòótọ́ eléyìí tóbi lóòótọ́ àmọ́ ọlọ́run ò yẹ kó máa kú nígbà wá di ọ̀tọ̀ tó rí oòrùn nípa àádá rọ́bí àádá akbar eléyìí gan lọ́lọ́run jàre eléyìí tó tóbi ó tóbi ní rírí ní fíìlì lára gan ó tóbi jàtọ̀ ń lọ falama afalati olùta pé ọlọ́run ìmọ̀nà ẹ ló kó báyìí tó o bá fọ̀nà màmí òun ó jọyìn wọn mm-hmm. ntí ó bá àwọn Yorùbá dé bẹ́ẹ̀ nù àwọn náà kéde wípé kéde wípé ní ìṣẹ́bọ ìṣẹ́bọ wọn ni pé a fẹ́ tẹríba a fẹ́ rẹ̀spẹ̀tì àwọn tó dá nǹkan tí ń sá wa láǹfààní tipa wọ ọ̀ká yìí ọtí ẹ̀mọ̀ Yorùbá náà sọ wípé ní Yorùbá kéwú wọn ò ní tírà gbogbo ẹni tó bá sì ti kéwú tí ò ní tírà yóò sì ṣe furugbádánù ẹsẹ̀ wọn náà kẹ́yìn lẹ́ yóò kẹ́yìn bàbá bàbá ní kò furugbádánù sàpé náà ní ṣẹlẹ̀ sáà lárúbá ń jọ àná àwọn náà ò lákọọ́lẹ̀ ummatun ummiyatun ìran tí ò lè kọ tí ò lè ka àmọ́ wọ́n dìpẹ́ndì lórí mẹ́mórì wọn lórí kíni mẹ́mórì wọn ká hà nǹkan nínú wọn tó lé hà nǹkan láyé lárúbá jẹ́ kan àwọn yorùbá náà jọ wọn tọ́rọ àwọn adárípáwa náà kò sí yorùbá náà ò ní written document gbogbo ẹ̀ oral document ni ni yorùbá ní ó rà ní àdìpẹ́ǹd lórí pé ká gbọ́ ló bá yẹ pé ní àwọn ìtàn ló bá yẹ pé ní tábà wá ń sọ ìtàn mí gbà mí ẹni pé káì ìtàn ń sọ yìí ní kí ẹ máa ilẹ̀ yorùbá adìẹ ni ló dá ilẹ̀ yorùbá ni wọ́n ń tan orí omi ni wọ́n ń tan orí omi àwọn ọ̀sán pé tí ẹ bá ń gbọ́ gan ẹ̀ pé ah, eléyìí gan kó rà rí jòkó sónú làákàyè ayé bàbá so bí bó ṣe bẹ̀rẹ̀ ni nígbà Eh, oríṣiríṣi ìlú ní bẹ àwọn kan mẹ́ta wípé ní islam débẹ̀ pẹ̀lú jihad ni jihad gbogbo ìlú tí jihad dé tí islam dé pẹ̀lú jihad. ọlọ́run sábà tó máa ní kára wọn ó yá ju ibi tí ò sí jihadi lọ nílẹ̀ yorùbá ẹ̀tàn ni ẹ̀tàn pétọ̀ eh, àwọn tá kọ́kọ́ dé ń jọ̀hún ní sixteen àbí seventeen century ìsìlámù ẹ̀sẹ̀ dé láwọn àìmọye ọgọ́rùn-ún ọdún sẹ́yìn àwọn traders muslim traders tí wọ́n ń wá òun làwọn yorùbá ń rí pé ah, ìṣesẹ́ yìí wọ́n mọ̀ tó dáa ẹ̀yìn mọ̀ tó ń láfọkàn tán ẹ̀ mọ̀ lámàá náà ni wọ́n rí ló wá jọ wọ́n lójú tó ní wá nípa intense yìí ká náà máa bá yín ṣe wọ́n bá wọn ṣe tọ̀ àwọn tọ̀wọ́n náà ṣe fún wọn wípé bó bá pẹ́ bó bá pẹ́ yóò padà yé yín ẹ padà fi ilẹ̀ yóò padà yé yín ẹ padà fi ilẹ̀ so àwọn pé à ń bọ ẹbọ wọn padà parí ẹ oríṣiríṣiríṣi nǹkan àmọ́ àgbà tó yẹ pé ní kéde pé ní mú yìí inú kọ́ mú àbíkọ́ mú yìí ìkan ni ọmú ń bẹ̀ kò jẹ́ kí gbogbo ìwò tán lẹ̀ tóbi di pé àpẹẹrẹ máa gbọ́n lẹ̀ ìwọ́n sọ pé ní ìmàlẹ́ òní káwọn má sọ̀rọ̀ bó ti wù ní bó ti wù wọ́n ni wọ́n ṣẹ̀sìn wọn kí tó ni ó ní pé kìnnìkan ò ní so oríṣiríṣi báwọn wọ́n gbà wípé ní níta ilé wọn pẹ̀lú syncretism ká máa ṣe ìsìlámù káàkiri máa ṣe àṣà wọn gẹ́gẹ́ bọ́lá òṣèṣọ́ nínú suratu yusufu wà má amana aktharuhum billahi illa wa hum mushrikun àpèjúwe yorùbá gidi ni yorùbá yorùbá tó bilé fún yorùbá wà má amana aktharuhum billahi illa wa hum mushrikun pé yusuf ló fi léyìn ròyìn àwọn àjọ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ń rí òun lẹ́nu wọn sọ pé mòmìnira wọn ọ̀tọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ ni kò sí àtọ́ láàrin wọn tí ò bá wá rí bẹ́ẹ̀ kí ni ẹ̀tọ́ láàrin àwọn tá ń ṣẹbọ lánàá pápẹ̀júwe àtàwọn tá ń pera wọn ní ẹrú ọlọ́run ọba lónìí táwọn èèyàn lè bá ní táwọn ẹlẹ́bọ ń ṣe náà làwọn náà ń ṣe environment lẹ ojú wọ tí wọn pé pápẹ̀júwe ní lọrin ní ìsìn òbí ẹnìkan dáa àbí bàbá èmi ò mọ nílé kan lọrin táwọn pé ní ìlú ẹ tẹ bá dá àdúgbò báyìí ẹlẹ́bẹ̀rẹ̀ babaláwo àbí bàbá sí ń bẹ kò sí àbí pé tẹ̀bá dádúgbò báyé o ẹ̀lọ́ ń bèèrè ilé bàbá aláwo àbí ilé kìnnìkan àbí bàbá adífá alhamdulillah ọlọ́run sọ wọn kò sí ẹni tó nàbà wá fẹ́ húrú wà táwọn kan ń hù nílọrin kò wá ní pẹ̀rẹ̀ bàbá aláwo lè á ní pé kìnnìkan àfa àjáwé sọ̀rọ̀ àfa àjáwé sàánú àfa ẹlẹ́ni tíra àfa kìnnìkan kìnnìkan so environment ló influence ẹ̀ níbẹ̀ wọn ò bí dápò pé rẹ̀ ní babaláwo àwọn kódà ọ̀dọ́ tí ò tí tí àwọn ọ̀dọ́ tá a lè rò pé wọ́n lè jà ni wọ́n jà pẹ̀lú ògbọ́lọ́ àwọn tí wọ́n kọ́ dìde sí làwọn ọlọ́kadà àwọn onímáríwá àwọn onímọ́tò kó tó wá kan àwọn oníkéwú ah no rárá tábàtẹ̀ ní pé àwa náà kéwú bá ń kọ́ so àrú àwọn yìí wọn eh, wà má ámán àkàrò hàn bìláhì ilá àwọn òṣèlú ọ̀kan lára wọn àmọ́ Quran ti wá sọ fún wa pé ní àwa mùsùlùmí o kìí ṣe àìbù ni kìí ṣe pé ní àlébù ni kéèyàn jẹ́ Yorùbá rárá o gẹ́gẹ́ bí kìí ti ṣe pé ní privilege ni kéèyàn jẹ́ Lárúbáwá kò sálébù ń bẹ torí pé àti Yorùbá àti Lárúbáwá àti ran àmì àyà ni gbogbo ajẹ́fọ́ Ọlọ́run ọba àmì lájẹ́fọ́ Ọlọ́run ọba Ọlọ́run ọba dá wa fún pọ́pọ́sì kan ni lítà àárọ̀ fún kálíbà máa mara wa gbogbo àwa ni a ní common factor common factor wa náà ni wípé àtàkọ̀ wà kábẹ̀rù ọlọ́run ya ayọ̀ lẹ́dẹ́ na amànú ó dókòló fìsílmì káàpà bọ̀nú ẹ̀sìn islam tapá tẹsẹ̀ ó náà ni bàtí islam dé ó sọ bẹ́ẹ̀ fún alárúbáwá àyà ń bá wọn mu gbogbo ń tàn sí ilẹ̀ pátápátá níta gbajàgbá rédèrè ń bẹ ní larubá náà tẹ́lẹ̀ náà àwọn náà pátì ni torí ìmánì ni ni wọ́n fi pátì bẹ́ẹ̀ náà ló yẹ káwa náà ṣe ńlẹ̀ yorùbá káwa mẹ́nuba kínní kan torí àsìkò nítorí àsìkò wa àlìfẹ́ bẹ̀rẹ̀ wípé nínú kò sí gbogbo ọ̀nà pátápátá fàyè sọ àmì nínú ẹ̀sìn ìsìlámù wa ìsìlámù látòkè délẹ̀ àlè ìsìlámù dínun wa dáwùlà ibadatun wa àádà ẹ̀sìn ni bóò ni ńgbà tí kùránì sọ yìí pé ní ó dúnkù ló fi sílímì káfàtán ṣètùmọ̀ ẹ̀ ni pé má ti jẹ́ mùsùlùmí pé mo fẹ́ wọnú ẹ̀sìn islam o pé èmi mùsùlùmí ni mọ́ yóò bá wọn ẹ má fi kọ́ràn mi mọ́ ẹ má pè mí yóò bá mọ́ gbogbo tí yorùbá ń ṣe látòkè délẹ̀ ìbá wọn dá sí mọ́ rárá mo kọ́ yorùbá láyé àti lọ́run ṣé tí islam ní ká ṣe nù mẹ́fẹ́ àbí kànú àwọn sọ fún mi pé ní ọba jẹ́ mùsùlùmí o jẹ́ mùsùlùmí ọ̀ lè combine láàrin being a Yorùbá and Muslim or being a Muslim and Yorùbá jẹ́ mùsùlùmí nìkan ni so àmọ́ Yorùbá àpapọ̀ lẹ́kọ̀ọ́ kọ́ ọ lẹ̀ pátápátá irrevocable divorce tọ́lákùn báyìí abintawi ni wípé opposite rẹ̀ gbá wọ́n ní pé àkàràmọ́kùnmọ́ lọ́ọ̀ wọ́n ní pé ifá ayé làwọn bá fa ayé ni wọ́n ayé ni wọ́n bá fa ayé ni wọ́n bá mọ̀ lé ọ̀sán gangan ni bàbá wọn lé abájúbádìrí má ti tóun tó ẹni pé ifá yẹsibíkò ìsìlámù ìsìlámù yẹsibíkò nasaraniya which is true tòótọ́ ni torí pé àwọn tá ń pè yorùbá wọ́n ti ń jẹ́ yorùbá kí ìsìlámù tó dín ìsìlámù ò sàbákọ̀ wọn níbi tá ń gbé yìí tí islam bá sàbákọ̀ wọn ni kò ní ṣẹbọ wọ́n ó bí wọn sínú ìsìláàmù ni àmọ́ wọ́n ti ń bẹ àwọn èèyàn ti ń bẹ táǹpẹ̀ wọn ní Yorùbá kí ìsìláàmù tó dé bàtí ìsìláàmù dé ìsìláàmù bá wọn bẹ àwọn èèyàn bá kúrẹ́ẹ̀tì mọ́dé àbí ẹlẹ́ẹ̀kejì pé ah, ẹ̀gbọ́n nta àkọ́kọ́ bá wọn ifá táwọn àkọ́kọ́ bá wọn òun là kọ́kọ́ ntí wí ní first Islam ó máa tẹ̀lé ni mọ́dé àbí kejì mọ́dé àbí ẹlẹ́ẹ̀kẹta òun ni wọ́sọ̀tà yá no ìsìláàmù pẹ̀lú àyàtà àti kàlẹ́ kan suratul A'raf suratul Hujurat yá ayọ́ ànínáṣu inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila ọlọ́run ti mọ̀ ó dá wa ìsìláàmù sì ní àlàmíyà ni is a universal religion ẹ̀sìn gbogbo ayé ni kìí ṣẹ̀sìn Lárúbáwá nìkan bí ìjẹ́sìn gbogbo ayé ìjẹ́sìn gbogbo ayé ìtumọ̀ ẹ̀ ni wípé kò sí ìran tí ò ní lè sìn kò sí ìran tí ò ní lè sìn gbogbo rẹ̀ tó bá sì ń sìn islam akọmọdé ti gbogbo àṣàrọ ìran kọ̀ọ̀kan báwọn ìpè nínú islam wí ni pé islam ìjẹ́ yorùbá òun ọmọ jẹ́ mùsùlùmí but ntọ́ fi síwájú ni pé islam islam ni mo wá regulate ìjẹ́ yorùbá that's simple answer islam ni ó máa ṣe kí ni ni ó máa regulate ìjẹ́ yorùbá lápèjúwe lápèjúwe kábíyèrè pé bóun ni Islam ṣe rẹguléètì àṣà látàrí pé ní bí Yorùbá ṣe rí gẹ́gẹ́gẹ́ nípìlẹ̀ bẹ́ẹ̀ náà lárúbáwá náà rí nípìlẹ̀ bóun ni Islam ṣe wá rẹguléètì àlàáda àti àṣà lárúbáwá tó wà applicable àwa náà lè lò náà lánàá lò ní tí Islam ń lò fún gbogbo àṣà ni pàtí Islam ọdún mẹ́ta náà ni bàtà nàbì ìdè sallallahu alayhi wa sallam anabi ni sallallahu alayhi wa sallam innama bu'ithtu li utammima salihal akhlaq وفي رواية إنما بعثت لأتمم مكارم الأخلاق alábìrin gbàtí wọ́n gbé mi dìde lójíṣẹ́ ọlọ́run bá gbé mi dìde sallallahu alaihi wasallam kí n wá kọ̀mpléètì kí n wá máa lé nǹkan tó ń bá ń lẹ̀ lásà àti ìṣe nílẹ̀ lárúbáwá not kì í ṣe wípé lè ohùn dìmà kí n wá kí n wá destroy ìkọ kí n sì rà bẹ̀rẹ̀ ń jẹ́ ìdíjì náà kí n wá malé ní lé òtá mímá makarim al-akhlaq wal hadithu akhrajahu imam ahmad fi musnadihi wal imam al-hakim an-naysaburi fi mustadrakihi wal imam al-bayhaqi fi sunanihi al-kubra wa ghayrihim min ashab al-kutub al-hadithiyya àtàwọn àmì tó yàtọ̀ sọ́mọ́ yẹn tẹ̀tà tá a dákọ̀ yìí wọ́n gbà àwọn àdéhùn yìí wa wal imam an-naysaburi qala hadithun sahihun ala sharti muslim walam yukharrijahu bi hadith tan so yi innama bu'ithu li utammima makarim al akhlaq wọ́n gbé mi dikun wa complete asa dáadáa mamu na sabori pé ó dáa ó ṣe déédéé irú àwọn àdìsù tá a máa rí nínú sọ̀híhù mùsùlùmí wàlákin lámù yòókàrí jáwò àmọ́ àti Bukhari àti mùsùlùmí ẹnìkan kan ò bá wa àmọ́ déédéé bá ṣe gírèdì àdìsù nínú mùsùlùmí bẹ́ẹ̀ ni láti gírèdì àdìsù yìí náà fọwọ́ afọ́kọ̀ọ́ al-imam al nínú mizan al-i'tidal mamu Dhahabi sọ pé nǹkan tí nẹ́sà borí sọ òótọ́ ni òótọ́ ni tọ́yì tábẹ́lò ni wípé Islam kò wá láti destroy àti ó wá láti regulate rẹ̀ ni àwa rí lẹ́yìn ìwádìí wípé ní mẹ́ta náà ni Islam ń lò láti regulate láti regulate láti regulate àṣà àwọn àkànbẹ sorry for left. ẹ má sọ ẹnu púpọ̀ àwọn àkànbẹ sọ pé ní islam destroy wọn kọ̀ ń dẹ̀ wọn pa eléyìí sàṣà tó dà àṣàkáṣà ni nínú wọn ìnìkúrá sọ wípé ní wa halallahu al-bay'a wa harrama riba sama asanu kata kara asani a ká máa ṣe trade lórí owó yìí máa fi owó kún owó lọ́nà tí ò tọ́ asalo bàtí islam dé islam condemn riba in totality pátápátá àmọ́ ẹ endorse kátàkárà lẹ́yìn tó ti ṣe àtúnṣe àwọn oríṣi ìran kátàkárà kan àpèjúwe àti mápèjúwe méjì wá bàmù ìdí Islam approve totally láì amẹ́ndì rẹ̀ bẹ́ẹ̀rù ó kàn regulate pé irú àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe bíi bẹ́ẹ̀ olùhábàlà ni bẹ́ẹ̀ o tàlákẹ́rù kò bá nù ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó correct yìí àmọ́ in principle kátàkárà ẹ̀tọ́ ni rìbá àṣà nílẹ̀ lárúbáwá Islam condemn rẹ̀ àwọn kan bá tó yẹ pé ní kìí ṣe kó condemn in totality ó kàn tún wọn ṣe ni ó tún wọn ṣe bẹ́ẹ̀ náà ni àṣà ìkíni fàpèjúwe ìkíni fàpèjúwe generally ìtẹríba ní sí ń bẹ nínú àṣà Yorùbá tó dáa ní ìtẹríba wà nínú ọ̀ràn tó ní ìtẹríba tó lójútì Yorùbá jẹ́ kan ìyí òun a sì gbọ́dọ̀ kí Yorùbá lórí ẹ̀ pé ah, wọ́n gbìyànjú sàdánkátà wọn pé ìtẹríba àti lójútì torí lè yí n bá sọ nà mọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé ní laysa minna man lam yuqir kabirana wa la yarham saghirana gbogbo ọmọ kéékèèké tí ń bá ń bẹ tí ò bá lójú ti sàgbàlagbà anabi ní èsè mùsùlùmí dáadáa èèyàn á lójú ti sàgbàlagbà ni gbogbo bẹ́ẹ̀ gbogbo tí ó lè rí àwọn eléyìí jù mí lọ tẹríba fún farabalẹ̀ fún respect rẹ̀ wàlùkẹ́bírù lẹ́dí láyẹ̀rẹ́hàmù sọ̀gír àgbàlagbà náà tó ń ní ìsànà ọmọ kéékèèké ànábì ìpele iná kókò díẹ̀ káàtó níbẹ̀ òun a rí i pé ní yorùbá gbìyànjú àlá inú ọ̀ràn tó lójú tì tí ìjẹ́ yorùbá bá sì ń bẹ lára rẹ̀ yóò lójú tì ibi tó ká ti kó àkíyèsí àkíyèsí àtúnṣe òun ni bóò la ṣe fẹ́ symbolize ìlójútì bóò la ṣe fẹ́ apply rẹ̀ bóò la ṣe fẹ́ fi alágbájá yí pé mo lójú ti sí yín nílẹ̀ yorùbá bá a ṣe bí wọ́n ṣe ń sin ilẹ̀ yorùbá ni wípé wọ́n á pín ọmọ ọkọ ọmọ obìnrin òun ó kúnlẹ̀ ni yóò fi kún méjèèjì kúnlẹ̀ ọkùnrin òun ó dọ̀bálẹ̀ àmọ́ ìgbà tí islam ní sàmì islam ní pélé yòun ẹ̀pá ti yòun kò sínú ẹ̀sìn wọ́n bí òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alayhi wa sallam bàbá kíra ọgbọ̀n láṣẹ kíra wa ǹjẹ́ ká tẹ̀lé ànábì ní pé ẹ̀ má tẹ̀ ẹ̀ ǹjẹ́ ká dọ̀bálẹ̀ bí ànábì ní pé láà ẹ má dọ̀bálẹ̀ ẹ bá pèrè ẹ bá padà ara yín sẹ́lìmù ẹ sálámà sálámà aleikum wa rahmatullahi wa barakatuh wasọ́ọ̀fì ẹ lè à ń ṣèkì ara yín kọkùnrin ó bọkùnrin lọ́wọ́ kóbìnrin ó bobìnrin lọ́wọ́ kì í ṣe kọkùnrin ọlọ́kùnrin bobìnrin olóbìnrin lọ́wọ́ àbóbìnrin olóbìnrin kó bọkùnrin ọlọ́kùnrin lọ́wọ́ àṣà míì tí ò tún dáa nìyí yín sẹ́sà Yorùbá ń tiẹ̀ àṣà kan àwọn imported àṣà àwọn àṣà tó kún bọ̀ tí ò dáa nìyí yín sẹ́sà Yorùbá yorùbá náà wọn ò ṣe déédéé o ìyíròyìn tí ò dáhùn islam ní pé ní ọdún kò ló fi sílẹ̀mí kààfà káwọn ní islam apá tẹsẹ̀ káyọ̀ yóò kó ń bẹ̀ so bàbá abẹ́lẹ̀ kẹta ni yìí ni pé mọ́dà bí àwọn tán ni pé ìjẹ́ mùsùlùmí kò ní ká má jẹ yorùbá kò ní ká má mú èyí tó dánú àṣà yorùbá lórí wípé ní ìnáma bọ̀rẹ́ tó lè òtá mímọ́ màkárí mẹ́lá àkàlà àmọ́ká yẹ pé ní gbogbo tí Yorùbá bá ti ń ṣe pé ẹlòmíì ẹlòmíì lè ní pé ní àwọn ọ̀dọ́ lónìí lè ní pé agbádá òun ní wọ̀ kí ló dé torí pàṣà Yorùbá ni eléyìí àṣejù ti wọnú ẹ̀ torí pé kò sí ẹ̀rí tí ó kọ̀ndẹ́mù agbádá ǹjẹ́ Kùránì wí ni pé ní kòlóòzì nátàkún ẹ̀ńdà kúlì masjidin Ìsìláàmù ó sì ó lo àṣà islam ní pé ní àwọn nǹkan tẹ́ pé ní tí ì bá ti ṣe ẹ̀sìn pọ́nbélé tó islam sọ pé ní alaadatu muhakamatu àṣà àdúgbò kọ̀ọ̀kan muhakama yìí ni pé a máa lo is biden òun náà ó wà lára àwọn tó yẹ pé ní yóò máa gbẹ́ pọn dandan lórí wa láti máa lò yẹ pé tó yẹ pé ní ntí islam fẹ́ ká ṣe ni pé ká kọ àṣà pé nígbà tí mo ti jẹ́ mùsùlùmí òun gbogbo tí ń jẹ́ yorùbá èmi àti ẹ̀ abọ́pábọ́sẹ̀ ẹni pé ní àwọn àfọwọ̀ nínú kọ́ídà ọ̀ kọ́ídà sì ní nú àwọn kọ́ídà tó kúburọ́ ló wà nú àwọn legal maxim nínú principle sharia ló wà pé àlàádàtú muhakkama tó àṣà tó bá dáa islam ò takò yìí èyí tí ò bá dáa ìsìlámù takò òun ló wà nínú ya ayọ̀ àlẹ́dẹ́ ní amànú odókò ló fi sílímì káàbà gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀sìn dáṣin pẹ̀lẹ́ ẹ̀sìn náà ni wípé ní ẹ̀sìn àtàṣà bàbá lè ka gbogbo tí àwọn àfáwà tán kọ nípa fíkù ní òfin ni pé ní gbogbo mu gbogbo tá à ń ṣe pátápátá ìmọ̀ ìbàdàtún àó àdáàtún méjì náà ni kò jù bẹ́ẹ̀ lọ báàbù ìbàdàtù òun wà lọ́tọ̀ báàbù muamalat òun ló wá pọ̀ lọ́jà rà ó pọ̀ ju ìbàdàtì gan lọ nbùtọ́ àti ajẹ́ ìbàdàtù òun náà ni pé ní àlàádàtù muhakama àtàlùkọ̀ kan bàbá ṣègbéyàwó bàbá ṣègbéyàwó ìdí islam wí ni pé ní ẹ ṣègbéyàwó àmọ́ ọ̀nà tẹ́gbà sí islam sọ bẹ́ẹ̀ ó fi yóò ti àṣàlùkọ̀ kan bẹ́ẹ̀ náà ni kó ma ìdí islam ni pé ní ẹ so bẹ́ẹ̀ bá ṣe wá pẹran bẹ́ẹ̀ ṣe jẹ́ ìlẹ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ ìyẹn ń pọ̀ a sì lápẹ̀jú rẹ̀ náà sẹ̀mọ́gbà táwọn àwọn mọ̀hàjírún gbà náà ṣẹ̀ṣẹ̀ dé lu Madina tán wá láti Maka kódà òfin débi pé ní Ọlọ́run torí ẹ̀ sọ áyà kalẹ̀ bá a ṣe máa bára ẹni lásìpọ̀ ọkọ àtìyàwó bá a ṣe máa bára ẹni lásìpọ̀ yàtọ̀ ń bẹ láàrin àṣà táwọn ará Madina ń lò àti àṣà táwọn ará Maka ń lò àwọn ará Madina nípa wípé àwọn wà affected pẹ̀lú àwọn Yahudi tí ń bẹ fún bàbára wọn lo àlá harfi ni àlá jam ọkọ àtìyàwó àlá jam bí lẹ́gbẹ̀ẹ́ wọn jọ fẹ̀gbẹ́ sùn bí sì rọ̀ wọ́n lọ́rùn yóò kìí ṣe ìsìn tá a fẹ́ sọ níbí àmọ́ àwọn ará mákàntí wọn àwọn èyí tó common làwọn ń lò tọ̀ nígbà táwọn ará mákà dé Madina náà àwọn sàábé náà àwọn sàábé ọfẹ́ arábìnrin kan tó nájẹ́ mùsùlùmí ńlù Madina nígbà tí wọ́n sùn ara ọkùnrin ara maka òun fẹ́ sùn bá sí ń sùn ní maka obìnrin ní pé rárá o bá àti sùn ní Madina kọ́ òun nínú kọ́ àjọ́sì àbí kọ́ yọ̀ǹda òun jẹ́jẹ́ òun nígbà kẹjọ lọ lè bá nípa sàlùdà àrà sálà ìtòrí ẹ̀ ní àyà nìsa òkun harufu làkùn fa tó àrùkàkùn hànà ṣe ìtàn kárí kánú ìgbà tí fi kọ́ wa sábòdù tó rẹ̀ ẹ wá wo ìtura ẹni pé ní àtàsá Madina àtàsá Mẹ́kà kí ni àyà ń fẹ́ sọ fún wa pé bó bá ṣe rọ̀ yín lọ́rùn tápẹ́ tí màkà wọn kà ló bá rọ̀ yín lọ́rùn fatu harifa kún ànáṣetùn tápẹ́ tí Madina ló bá rọ̀ yín lọ́rùn fatu harifa kún ànáṣetùn tápẹ́ tí Yorùbá ló bá rọ̀ yín lọ́rùn fatu harifa kún ànáṣetùn so Islam ò dáṣe lè kò lákàá ní pé báyìí ní ẹ ṣe tó ìkúkúrú ni wípé simple as abc yìí tó dáa nú àṣà islam ní ká má tẹ̀lé ìjẹ́ mùsùlùmí ìjẹ́ yorùbá kò ní ká má jẹ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí kò ní ká má jẹ yorùbá àwọn aláwọ̀ yìí pé ní ìyí tí ọba bá a mú nú àṣà yorùbá tó láàsì tó láàsì àbọ̀rọ̀ fílẹ̀ àmọ́ ìtọ́ bá bá a mú yìí ò ní a má lò àti má pẹ̀jú ìtẹríba wa àti má pẹ̀jú ìgbéyàwó wa àti má pẹ̀jú àwọn oríṣiríṣiríṣiríṣi wa of course ti ń jẹ́ gbogbo látòkè délẹ̀ yìí ò dáa tó nínú àpèjúwe ti ìtẹríba sọ pé ní sinbọ láti bá ti ń sìn yóò wò dáa ìtẹríba ò sí ní lára yóò kọ́ra táwọn àdàbà kíyèsí àbúrámọ̀ kan láyìn bàbá wa ẹ̀rù wípé bá a ṣe ń kíra wa lónìí pé bá a ṣe ń bóyá à ń tẹ̀ ni àbá ń kọ́ ẹ̀ ni yìí náà kì í sàṣà Yorùbá kọ́ra pé bá a ṣe bá a ṣe gbọ́ lábàá yìí pé ní à ń kọ̀rẹ́ẹ̀tì pé tọ̀ àtúnṣe ń wá àtúnṣe ń wá lójó débi tó débi ń pé bóyá à ń tẹ̀ ni àbí kára kára kára bẹ́ǹdì díẹ̀ torí pé a kìí ṣe bí yorùbá ṣe ń ṣerú a sì tí ìwọnu odókò ló fi sílímí kàfà torí pé yorùbá ò nígbà wá pé a sì tàwọn mùsùlùmí náà náà nígbà pé ní àti àti àti ìṣètò àfikà ẹ pátápátá táyé bá ti mọ̀ sọ wípé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi mọ̀ sọ wípé ní mọ̀ dáwọn eléyìí lóhùn pé kódà ìkúnlẹ̀ mbẹ́nú ẹ̀sìn ànábì ádámà ìbẹ́lọ̀ ń pa àmàlàíkà alẹ́ sọ̀lá tó àṣàlẹ̀ ìbẹ́lọ̀ ń pa àmàlàíkà pẹ́ká tàrí fún un ó sì délé adama pàṣájàzù ilá ìbìlísà àbà ọ̀sítákìbára gbogbo wọn fọwọ́ balẹ̀ fún ti bá ń pọ́n alé ni àbí wọ́n pọ́n alé adábì yusufu alayhi salatu wassalam bàtà àwọn òbí rẹ̀ náà pàtẹ́lẹ̀ ìbàtà ọlọ́nsọ́lá fún tán ó ní káwọn òbí wọn wá wọn dà kálà mi sọ̀rọ̀ kí ni wọ́n ṣe kharru lahu sujjada gbogbo wọn forí balẹ̀ fún ẹ̀rí ẹ̀rí táwọn ẹ̀mọ́ tamálò náà nù eléyìí náà sọ pé ní kò sẹ́ni tó apply eléyìí náà bàbá kò sẹ́ni tí ń lo ẹ̀rí náà kódà àwọn àfáà náà ò lò ó wọn ò ṣe kí ni ẹ̀bẹ́ bíi wípé lọ́nà wo tí wọ́n ń lò ni wọn ò lò ó tọ́pá bá lò ni opposite ló yẹ kó máa jẹ́ àwọn àfáà àwọn ló yẹ kó máa tẹríba àbí ká máa kúnlẹ̀ fún àwọn akéwu wọn torí àwọn àní senior àwọn àní superior àbí ṣe bí superior àwọn màláìka àwọn sínú àwọn superior lọ́lọ́ ní kó tẹríba fún inferior. wọ́n kì í ṣe ìpè báyìí. na àbáwọn kò lọ. ìnáyìí ni láti wọ́n ní ìwà táwọn ọlọ́pàá ń lọ gan-an. àbáwọn kò lọ. ẹ bá wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ̀sùn nípa òfin báyìí ẹ̀hẹ́ tọ́ àwọn wá ní pé pé pé tọ́ wá pélé náà bá ní sáà pé màláíkà ìrẹ̀kùn gbọ́dọ̀ glucose lè fún yàn so àwa rí pé eléyìí gan látọ̀rí anabi yusuf gan ni wọ́n ti wá sọ wípé ní yálà ìbẹ́rí ni o yálà ìkúnlẹ̀ ni o yálà ìforíkalẹ̀ ni o èèwọ̀ ni èèyàn ni tonti bẹ́ẹ̀ náà tonti bẹ́ẹ̀ náà yálà ìbẹ́rí ni a bá rí pé màláìka fatọ́sọ ádámà màláìka ju ádámà lọ àwọn màláìka ni wọ́n ní a give respect àwọn òbí yusufu fatọ́sọ yusufu ájù lọ àwọn ni kò àrò wípé ní ó ló fi sílẹ̀ mi níbi ìwọ́nú ẹ̀sìn Islamu totality wọn ni àlàáfíà wà àbẹ̀lọ́wọ̀n ọba kọ́lọ́n kó ṣe àlékún àánú rẹ̀ fún wa aago mẹ́fà náà ni ló ti ló ti lò yìí himayatu alimusama ayorubawi ẹlẹmọtàkọdáàtì alifásídà àti gbọ ntàfi náà ni ó dúkọ̀ ló fi sílẹ̀ mi so ìjẹ́ yorùbá ò ní a máa jẹ́ mùsùlùmí tó pé wàlákin wàlá tattabi'u khutuwati shaytan innahu lakum aduwwun mubin kàtà wípé ní àyí tó dáa nú àṣà islam ní ká má lò èyí tí ò da òun ni làá jìnà sí àbẹ̀lọ́ ní lẹ́ẹ̀kan sí i èyí tí a gbọ́ yìí ọlọ́nkọ́ ṣe wá ní àǹfààní ah. gbogbo wa ẹ̀nà bàbá wa náà mo ti gbọ́ ní nígbà tá a tẹ̀lé wọn lọ ìlú Ìwó tí níjọ́ náà lọ́hùn tó wọ́n ń sọ fún ọ̀kan lára àwọn onímọ̀ bẹ́ẹ̀ a fi ń kí wọn kú iṣẹ́ ni pé inna hadha kana lakum jazaa wa kana sa'yukum mashkura so alhamdulillah àti sọ́nà kẹ́ẹ̀ tó dé pé gbogbo tọ́lọ̀ ọba ṣe ọlọ́run ọba ó fi yẹn gan fún àwọn kan náà lùkúrá nìyí pé ní ìgbà tí ń sọ àwọn tó bá ọlọ́run nígbà tó wà tó gbọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn ni kẹsì máa wo òun ṣe báyìí fún òun ṣe báyìí fún wà bà ní iná ṣòwòdà ọlọ́run jogún ọlọ́run jogún olú ọmọ ọ̀pọ̀ ìfọlọ́run ọba àwọn bàbá ọlọ́run kó sàlẹ̀ fún àánú ẹ̀ fún yín tó à ń sọ eléyìí mi kọ́ra ìrìnpa sọ́ńtà rí àmọ́ àfi ń dúpẹ́ ní fọlọ́run ọba ẹnìkan ló sọ nú ìjòkó wa kanjọ́ kan nú ìjòkó súnà nítorí wọn ni pé ah ìjòkó wa yìí ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn àwọn mọ́yìn márùn ní bẹ́nu wa àwọn mọ́yìn pé ní bẹ́nu wa gbogbo àṣìṣe bóyá àwa mẹ́sàn-án náà kọ́ ni àbí àwa mẹ́jọ apá mẹ́sàn-án so àwọn tó kù kò wá tó sílé kéwú míì tó ní rẹ́pù méjì so rántí fún wà nílé nílé ní kéékèèké wọn so níta máa ń sọ ńgbà ni wípé ní ẹ má mú ọmọ yín lọ lé kéwú gbọ́mọgbọ́mọ lé torí lè bá níjọ́ náà lọ́hùn títí dòní Muyideen Geribu ní ilé kéwú tó tó strange láwùjọ náà fi ń pè kéde páwọn gbọmọ tó gbówó ń bẹ o wípé bẹ́ẹ̀ bá mọmọ yín lọ bẹ yóò mọ èyí tó jẹ́ gidi ìsìláàmù sójà di gidi ìsìláàmù sọsẹ àwùjọ tí ó yí tí rẹ ò bá ti má la náà fi ń pè bẹ kéde pé wọn gbọmọ ní Muyideen o wípé tẹ́ bá mọmọ yín lọ bẹ yóò kọ́ ẹ̀kọ́ tó yẹ èmi ò kọ́ náà o alhamdulillah ní ìkọ́ nígbà tá dé Saudi tán dáa dé Saudi tán táà máa ń wáyé lọ́nà olùdé àmọ́ wá ń pínra wa nígbà náà pé ká máa lọ lékéwú kọ̀ọ̀kan lékéwú kan tí wọ́n pín mi sí nígbà náà ibẹ̀ ni mo ti rí i pé nínú mádà tí wọ́n ń kọ́ nákìlù ń bẹnu mádà lójú bọ́ọ̀dù nákìlù ń bẹ lójú bọ́ọ̀dù wọn kà mádà pé mádà nákìlù hísọ̀ wàláyà tàlẹ́wọ̀n ìpanu ìdí alhamdulillah so àǹfààní ẹ̀ náà là ń jẹ lónìí bàtọ́lọ́hún ní ọ̀kún náà ò náà sànà káràmọ̀kúmọ̀ lọ ẹnu náà láti gbọ́ ọbúlà gàzọ́tì yàgbókìn wàrí nílẹ̀rì náà wàlmájídù akibaru akibaru so sunna alhamdulillah yà pé nínú sunna nínú lọrin o ọ̀pẹ nìkan lọ́wọ́n ọba so bàbá ẹ fi kọ́ wa a sì wà lórí ẹ̀ a sì bẹ lọ́nkọ́lọ́nkọ́ láàkánṣó rẹ̀ ọlọ́run kó jẹ́ ká máa rẹpírẹsẹ́ǹtì yín ká máa sojú yín ní gbogbo ibi tá a bá lọ lọ́nà tó gbàdùn yín nú ọlọ́run ọlọ́run ọba ọlọ́run ní jẹ́ kẹ́ rí ìbànújẹ́ látara wa ọlọ́run ní fi wá ṣe àríbanújẹ́ fún yín ọlọ́run sì wá ní àrídùnnú fún yín ní gbogbo ń tẹ́ ẹbí lọ́mọ pátá látòkè délẹ̀ ọlọ́run ọlá kan ṣàlékún àánú rẹ̀ ọmọ ìyá mi tó ṣẹ̀ṣẹ̀ dé náà dr mustapha òyà ni mo gbà lọ́dọ̀ wọn àbẹ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ lákànjọ ọ̀pọ̀lọpọ̀ sàlùkànú ẹ̀ fún wa ọ̀kan lọ́nà àwọn ẹ̀yà tó tún kù náà ọmọ ìyá mi Ibrahim Dr. Ibrahim ọ̀pọ̀lọpọ̀ sàlùkùn tiwọn náà Ibrahim tó bá tiẹ̀ ní Malaysia àti tó bá tiẹ̀ ní Saudi ọmọ ìyá mi tó tún kù náà aláfẹ́ zonorin ọ̀pọ̀lọpọ̀ sàlùkùn náà rọrùn gbogbo tó tún kù náà ọ̀pọ̀lọpọ̀ lákànjọ kó sọ rọrùn fún wọn tó àbẹ̀lọ́ mo bẹ̀lọ́ rìn lánàá gan ní ìdí ìsìn pọ́lọ́ọ̀sìn ní kí achievement àṣeyọrí àwọn ọmọ tí ó máa sojú yín tó tàwa náà àwọn àkànnà tó kù tí ń tàn retí láìpẹ́ láì jẹun lọ́kọ́lọ́n kóló kó sojú yín náà bàbá bẹ́ẹ̀ lọ́kọ́lọ́n kó fi sojú yín ọlọ́run ọlọ́run ọba la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo àwọn àgbàlagbà tí wọ́n wá rè wá tí wọ́n tọ́ wa àtàdúrà fún yín náà kẹ́ tó dé so àwọn tán ti lọ ọlọ́run ṣàforíjì fún wọn àwọn ìbẹ̀ láyé ọlọ́run kò wọlé àkànṣe rẹ̀ kó gbà wá lẹ́sẹ̀ fún yín wàhálà tẹ́ ẹ ṣe lórí wa ọlọ́run kò fi sunu mizan hasanati yìí àwọn abẹ̀yìn ẹ̀yin tá a jọ jẹ́ ọmọ kéwú so àwọn tá a rò pé ní àjọjẹ́ ejimiti nàbí bóyá ọjọ́ kan ọjọ́ méjì gbogbo wa náà ọlọ́run kò wọlé àkànṣe rẹ̀ ọlọ́run kò gbà lẹ́sẹ̀ fún wa àwọn tá a jọ ọmọ kéékèèké àbí láìfò ṣe rí náà nù pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba lọ́la ẹ̀yin náà ń bọ̀ wá gbá máìkì mú bẹ́ẹ̀rì sẹ́yìn náà máa wí ìtọ́kọ́lọ̀ wa ní káwọn náà máa wí tó lórí tápé ní academics bá ní ilé wọn sọ wípé ní seminar presentation abánikọ́mọ kí ó wá wí nǹkan tó máa ń wájú rẹ̀ presentation ni ó pè lọ́dọ̀ àwọn eléyìn bò tó bàtà inú bá máa wí pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run jẹ́ kẹ́rí wí ìrìnlẹ̀ ìkàhálà lánà ọlọ́run ọ̀la ààdá wa sallallahu wa sallam nabiyina muhammadin wa ala alihi wa sahabihi wa sallam alhamdulilayi rabbil alamin uh, adúgbò fún àwọn dókítà wa uh, dókítà abdulwahab tí gbogbo ayé tí wọn ń gbọ́ òun